ńlá tá o ìmọ̀lá kọ́lé rẹ̀ o sinimá ńlá tá o ìmọ̀lá kọ́lé rẹ̀ o ogun lè gbé ní mi bí mo bá sí ara mi òye ìrìnkèrindò ẹ̀dá láàyè o ewu ń bẹ níbẹ̀ kó yé wa. sinimá titun yìí mọ́ téèyàn bá dórí ta mẹ́ta àbìjì yakata tọ̀nà lórí àpáta tó pòórá tọ̀sán bá dọ̀rù mani lọ́wọ́ tíní àjọ ayé dàrú lójijì tara ilé ẹni àtàlábàárí ẹni wá dọ̀tá ẹni ìmọ̀ lókùn tó lè kóni yọ nínú ewu tó ń fi ọ̀nà ayé sílẹ̀ tó ń fọ̀nà ọ̀run wọn ni ìṣẹ̀lẹ̀ àbáàdì tó ń polówó ikú tantan létí ẹni okùn tí wọ́n ran béjébéjé tó kojúbó ìkan àṣírí it's a blockbuster an educative informative and entertaining movie tó tẹ́kì yàtọ̀ tó ní gílámọ̀. ẹ yorùbá náà lè máa ní nǹkan tí èèyàn bá mọ̀ ló ṣàgbà èèyàn now i know better èèyàn lè educate me now ẹ ṣàlàyé gbogbo ẹ fún mi now. i bet you don't know what you want torí tó bá mọ nǹkan tó fẹ́ nìkan ṣì nílò yẹ kó bá. written and produced by ọmọlára olówólàgbà directed by muidine sayide packaged by laji and edited by akim olóyèlàwà starring jíjẹ àwòbọ̀nà tọ́lá ládòkun ìyá jennifer ọmọlára olówólàgbà laji fọlárin sani ali ìrètí ọ̀sáyẹmí alẹ́ sonilẹ̀gbalẹ̀ adéyẹmọ adéọlá sẹ́líàt florence àríọ̀rí abiodun ọlátúnjí òbẹ́lú ẹrù àyà saidi bayọ̀nlé ọlájùmọ̀kẹ́ olówólàgbà ọmọdásọ́lá subiaro yọ̀mádé adégbòyèg ìgbéraga ọ̀rẹ́ olúwa fàtògùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta àpàkọ́lé ẹ̀ ní ìmọ̀ knowledge subtitled in english ó ti jáde kàṣàgbà sórí youtube báyìí ẹ click sórí àpáta tv kẹ́ẹ̀ríran wo sinimá titun ìmọ̀ knowledge àwòtúwò ni ẹgbà bẹ́ẹ̀.